السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته adá akọ́fọ́ ọlọ́run ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó mọ̀ bá àlébọ̀ Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń ṣe lọ́wọ́ òun náà ni májẹ̀mú tọ́lọ́run fi gba ìjọsìn lọ́wọ́ wa májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà sàlàyé lọ́wọ́ ọ̀nà ni alimutaba gbogbo ìjọsìn táwa fẹ́ ṣe káfí kọ́ alẹ́bùwà Muhammad pẹ̀lú di pàtàkì nítorí pé ọlọ́run ọba àkọ́kọ́ tó torí ẹ̀rọ ànẹ́bí wa nù ṣùgbọ́n láti wá máa ṣe ìjọsìn kan kánẹ́bí ò ní mọ̀ ń ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ túmọ̀ pé àwọn gan kan nábì kún sallallahu alaihi wasallam àwa ní kátólì sìnkan ó bá súnà nábì mu ó láwọn kan mẹ́fà kan tá a gbọ́dọ̀ wò àwọn kan mẹ́fà yìí òun ni ó yà gbàgbọ́ iye súnà tá à ń ṣe níbi ìbádà lápèjúwe tí tabarẹ́ ìbádà kan tó nídìí tá a fi ṣe é tó ní sábàb reason tàbí ṣe ìdíhùn ni kìí ṣe báwa láàmú wa lọ́dọ̀ ara wa kìí ṣe pé àáfà kan ni ó mú dín wa fún wa gbogbo ọ̀jẹ́ pé ìdíhùn ni anabi sallallahu alayhi wa sallam olótorí ẹ̀ ṣe tí ò wá wá torí rẹ̀ sí nǹkan yẹn gbogbo òdí tá a bá fi mú wa ànígbà wọlé ànígbà wọlé bí àwọn sọ́sẹ̀ tọ́tẹ́ díkì ní jàmáà kan ní ìdí tá a fi ń ṣe jàmáà ni pé afẹ́ káwọn tí wọ́n è mọ́ kún sí gíní kún lè bà mọ́ reason ni ó sì lè bá laka ẹ̀ àmọ́ kò bá òsùn wọn Islam kí ló fà irú àwọn reason yìí anẹ́bì náà rí rú ẹ̀ torí pé gbogbo àwọn tí wọ́n ń gba Islam lójú ayé anẹ́bì kìí ṣe gbogbo wọn ní lárúbáwá dáadáa kìí ṣe gbogbo wọn lárúbáwá kọ́dà ara wọn tó yá sí pé wọ́n wọ́n Islam àwọn ọmọ sọ́tù fatiha ká tó wá dìgbà tó wá mọ́ tó wá tó fatiha kó tó máa kírun ni anábì ní máa wí báyìí subhanallah alhamdulillah wallahu akbar ìdíwò máa wí jẹnu ọ wà lọ́mọ kọ́ fatiha amẹ́gí a máa ka fatiha ń jẹ máa a bá ti kírun àṣùbà tán a bá kírun àyílà tán ká sì máa ka kúrò aláwò náà àti kùrìsíyù náà tó ráwọn tí wọn wọlé tó rá náà ní àwọn nǹkan tó lè jí ó torí ìdí ìgbékalẹ̀ kò sí kí nìyí kò sí gba ẹ̀rọ tó lè kó wọlé àmọ́ sọ́jọ́ ni pé kò sí tó burú ká gbékalẹ̀ ń gbékalẹ̀ tààlìm káàfin kọ́ra wa léyìí tí a máa ń ṣe níbi ẹgbẹ́ wọn àwọn olóòlù asàfúnláyà mélòó mẹ́ta aláwọ̀ máa ń kàṣàlá àmọ́ táwọn yẹn bá ti mọ̀ á stọ́pù rẹ̀ ni kí kálukú sí nìyí kálukú mọ́ á ṣètì eléyìí bí bá bù pé àfi kẹ́kọ̀ọ́ òun ni alimakan makan ta bá ní ìbádà kan tá a fẹ́ ṣe pé àfikẹ́ dé ìlú ìkẹ́ tó ṣe àfikẹ́ dé àyè bá ìkẹ́ tó ṣe torí báyẹ̀ yìí ó jí àyè àlùbáríkà ó sì jí àyè tọ́lọ́mọ gbàdúrà ń bẹ̀ anábì ni ó sọ pé ẹ lọ sí ẹ̀sìn yìí ní àyè báyìí ìyẹn ò lè nímọ̀ débẹ̀ láíláí pé torí pé àyè yìí ó lọ́lá ju àyè lọ kò sẹ́ni tó lè mọ̀ báyìí kan lọ́lá ju àyè kan lọ ju ọlọ́run àtànẹ́bì lọ òun ló fi jẹ́ pé sẹ́ẹ̀rí ibi tí wọ́n kọ́ mọ́kàsí tí wọ́n kọ́ mọ́sálásí ànẹ́bì sí kìí sànẹ́bì ló sàdédé mú pé ẹ̀kọ́ mọ́sálásí àyè ààyè tí wọ́n kọ́ mọ́sálásí gangan òun gan ni ààyè àlùbáríkà ààyè òun ni wọn ò fi lé owó mọ́sálásí ànẹ́bì sẹ́gẹ́dì torí àwọn ìdí tó ti yẹ kí wọ́n wo wọn ò léwo torí pé ààyè òun gangan ni ààyè kí nìyí ààyè àlùbáríkà ni nígbà tí ànẹ́bì sọ̀rọ̀ bá wọ́n fẹ́ máa fà á wọ́n fẹ́ máa fà á pé ìyá ẹni náà níbi ní ẹ̀fílẹ̀ ìnáhùfà ìnáhù amúrọ̀ ẹni wọ́n ti pa láṣẹ o ibi tó bá ní ó dún ní ó dúró sí gbàtà ní pátákùn tí ìrìn àkóso débẹ̀ ó sì báyìí ó sì báyìí ó sì díyà níbi níbi tá kọ̀ọ̀mọ́ láti ilé ibi tó lọ ní àkóso inú làṣẹ́bí fún kò yí gbọ́dọ̀ mọ́ọ́mọ́ kó lóun fẹ́ sin ìbádà kan ní ààyè kan torí àlùbáríkà tí ń bẹ láyé òní àfàyè mélòó àyè mẹ́ta mọ́sálásí yìí mọ́sálásí ni mọ́sálásí ẹsẹ̀ títì mọ́sálásí ni mọ́sálásí tẹ́rò kọ́ mọ́sálásí ni mọ́sálásí àgbà wòlí ìlú yìí kọ́ mọ́sálásí kò ní mọ́sálásí lọ ẹlẹ́ẹ̀kẹta o ní azaman tó bá já sí pé azaman àbí àti sọ́nà sẹ́yìn azaman àsìkò àti sọ tí ẹ̀sìn tó bá ìbádà bá ní pé àsìkò báyìí ni ẹ̀sìn ìbádà yìí o ọlọ́run àtànẹ́bí ní oṣù kìnnìyàn anẹ́bì ní ó sọ pé àsìkò báyìí ni ẹ̀sìn ìbádà yìí kẹ́nìkan á fún ọ ní ìbádà pé àsìkò báyìí nǹkan ṣe o àsìkò báyìí nǹkan ṣe o tó bá gbé ẹ̀sìn tọ́lọ̀ fi ránà tí ó gbà lọ́wọ́ wá ní o anẹ́bì sallallahu alaihi wasallam òní fún alásìkò òní fún alásìkò so ẹlẹ́ẹ̀kẹrin oníkíni yìí alẹ́ àdàdù àti kátán ni òǹkà òǹkà nọ́mbà iye ìbádà tábà ṣe anẹ́bì ló fún wa ẹsẹ̀ subhanallah yìí báyìí asàfúnlá yìí báyìí abẹ́nìkan wá fún pé ẹsẹ̀ òǹkà tírí ọ̀ràn kìíní kan kò sẹ́ni tó lágbára rẹ̀ nùsẹ̀ kò sẹ́ni tó lọ́n fún ní agbára rẹ̀ pé adarí kìíní yà àwọn àgbàlagbà kan ló mọ̀ níbo mo lòun ti kọ́ àwọn kìíní kan náà mọ̀ níbo lòun ti kọ́ tá tóun fi mọ̀ pé tẹ bá ṣe nǹkan báyìí o nǹkan báyìí ó sì rí bẹ́ẹ̀ ta ló sọ fún ẹni tí ń ṣe nǹkan tí ó ṣe nǹkan ta ni ó ṣe nǹkan sóun ló sọ fún sóun ló sọ fún olóbi jẹ́ pé ìlànà anẹ́bì lérò nǹkan ẹwọ tàbá kírun taba tàbá sun sùn nísìnyí ale bi ẹsẹ̀ kùrù sí ẹ̀yọ̀ kan mélòó ní a ṣe bẹ́ẹ̀ bá sùn anẹ́bì wa sọ ìdítọ́lọ́hún ṣe fún yín ọlọ́hún sì mọ́lákù kan màláíkà kan náà màláíkà lọ́dún ti lagbaya torí ti ka kùrù sí yù níta ni ọdún ti àdé ọmọ ìwé o kan ẹyọ kan èmi ò sí mẹ́ta sí tó wá sí mẹ́ta màláíkà mẹ́ta wọn àwọn afún ọ ni sí bá sí 50 sí màláíkà 50 náà àwọn afún ọ ìyẹn ti ẹyọ kan ní ọsẹ ọwá sí mẹ́ta wọn ò ní fi kankan ránṣẹ́ sí ọ wọn <laughs> ò ní fi kankan ránṣẹ́ sí ọ ọbí gbà ọ ti lọ padòsì nìyẹn so nọ́mbà eléyìí máa ń jẹ́ eléyìí máa ń káwọn ìlà gbọ́ pé ah, ah, ah, lè fi ra wa yé ànábì anẹ́bí sí àṣàfún láì ọgọ́rùn-ún ẹwà lọ́gọ́rùn-ún ní káàmà sí agbọ́sọ̀júbẹ̀ lọ́rùn nítorí pé ara àwọn tí wọ́n sọrú àwọn anẹ́bí ni àwọn kan sọ bẹ́ẹ̀ lójú ayé àdẹ́ Muhammad àti sọ àdísì fún àdáadáa àwọn mẹ́ta tán lọ bá anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n láwọn fẹ́ sẹ́sì ìyànẹ́bí lọ kí ni rí sí wọn pé àwọn ò lè fara wọn wé torí pọ́lọ̀ ti forí jì ànẹ́bí kò sì forí jì àwa so àwọn ò mọ̀ sí ìyànẹ́bí lọ gbàtà anẹ́bí sì rí pé anẹ́bí sọ anẹ́bí correct wọn anẹ́bí ni dèdè tí bá ní ẹsẹ̀ ní kẹsẹ̀ sọmẹ́jì kan dàmú abèlé pé irú awọ ni wàdákì irú náà kẹfìrọ kẹfìrọ lọ́nà ọba dákọ kẹfìrọ náà yóò ní àlà a máa fún wa pé àdíkìrù àwọn àdíkìrì tá a máa ń ṣe òní méjì ló pín sí alimutulaku wal muqayyad àwọn kan bẹ mutulaku ni èyí tó wá jẹ́ mutulaku àwọn náà fàyè ilẹ̀ fúnra àwọn míì wá ti pé wọ́n lè ṣe ju ọgọ́rùn-ún dáadáa àmọ́ ògbó rẹ̀ fúnra rẹ̀ ní nọ́mbà subhanallah wa bihamdihi subhanallah aladim. azim lára àwọn àdìkárù tánàbí sọ pé àsìkò báyìí o ní ẹsẹ́ iye báyìí o sì ní ẹsẹ́ alẹ́bí sọ bẹ́ẹ̀ irú àwọn àdìkárù bẹ́ẹ̀ ìwọ́n náà kọ́ ọ̀pọ̀ ọ̀gbọ́rọ̀ fún ààrẹ táìmù pé a ah, subhanallah bí hamdi subhanallah bí ìmọ̀ sí ní àárọ̀ láàárọ̀ pọ̀ fún ààrẹ táìmù ọ sì gbọ́dọ̀ máa fún ààrẹ ní òǹkà a ah, ìmọ̀ sí 1 million kọ́dà méjì ní ìmọ̀ sí èyí táwọn sàlàyé lọ́wọ́ tó jẹ́ lè karùn-ún àbí wọn náà ni kẹfíyà sẹ́lẹ̀ karùn-ún náà ni kẹfíyà àbí kẹfíyà bó o láti ṣe ìbáadà kẹfíyà a dẹ̀ fún alẹ́ ẹ̀sánpù dáadáa ní ìjẹjọ́ àtàwọn tánàbí táwọn sọ àbá rin mọ́sálásí kẹ́lẹ́gẹ́ nìyí tí wọ́n ní ẹkú mọ́sálásí ìtẹ̀ sí ìtakùsùn àlẹ́bí nítorí pé wọ́n ṣe láì lálàá nílò tọ́ àmọ́ kẹfíyà wọ́n sì ṣe sí tángbà ṣe àwọn káfíńwá bẹ́lọ́ wa lọ́nà àwọn àfáà tí wọ́n wọ́n ni a ah, sọ́rọ̀ àdúrà yìí lábẹ́ fún ọ nẹ́fílà yìí tó bá yàn kásẹ̀ kan sókè ní torí kíni kílẹ̀ ní kásẹ̀ sókè sí kí n dáfẹ́ rí máa màláìkà lọ́wọ́ ni àbífọ́lọ̀ ọlọ́run anẹ́bì ni ó sọ pé nẹ́fílà ilé yìí o tó bá fẹ́ kọ́ lọ́n sẹ̀ lọ́bá yìí fún ọ tó bá fẹ́ yàn o kásẹ̀ kan sókè ní ẹsẹ̀ ọ̀tún abẹ́sẹ̀ òsì yóò alẹ́sẹ̀ ọ̀tún òsì amátàbí kò fún wa nínú àdúrà bẹ́ẹ̀ tó bá fún yàn nínú àdúrà bá àwọn ọmọ ìjà sí o bídíà nìyẹn sí o ọlọ́run nígbà lọ́wọ́ yàn yóò tó wá jí alálẹ́kẹ́ àmọ́ torí ẹ̀ àbí kánfọ́n náfílà pé sọ náfílà tó ṣe yìí erigun mẹ́rin ayé ni ọlọ́sẹsí so gbogbo tí mẹ́lẹ́ erigun mẹ́rin ayé yìí yóò máa bá ọ ni kèfíyàmù wọ́n náà ṣe náfílà ọ̀sísíyàyì ọ̀sísíyàyì ọ̀sísíyàyì ọ̀sísíyàyì anẹ́bì ló fẹ́ fún wa anẹ́bì fún wa rọ̀dà bá ń rí ara àwọn tó fẹ́yàn ládùá pé yẹ́ bá ṣe àdúrà yìí o òhò ní ẹsẹ́ o òhò ní ẹsẹ́ o kọ́dẹ̀ mọ́ ẹ̀hẹ́n ibẹ̀ ibi tẹ́tí wá sí ọ̀nà ibẹ̀ ní ẹtí sùn èyí ò yẹn náfìlà ní òwò wàláì èyàn lè dìde fìlà tàà rẹ̀ ẹ̀yàn náfìlà ní òwò ẹfẹ́ fi ọ̀nà ní òwò náfìlà ni wọ́n ni ọ̀sẹ̀ bọ́bá tó wá sùn náà bọ́bá lálàá bí kankan bá tọ́ kọ́dà má kì í ẹgbẹ́ ìwọ́n náà ti wá kú ara nù irú àwọn àdúrà táwọn yẹn máa ń ṣe nù tó wà láyà wèrè èyàn lè ṣàdúrà èyàn lè bẹ náà irú bẹ náà tọ́nà fún ànábì gbọ́sẹ̀gẹ́ nìyí kó ya wèrè so kèfíyà sí pàtàkì púpọ̀ gbogbo ìbádà tábàsì táyé súnmọ́ lọ́ba ko dá loju pe bí ti n ṣe yìí gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam nínú táàmà fi mọ bídíà náà nù bẹ́ẹ̀ nìkan bá ní mòlúdí ànábì sallallahu alaihi wasallam inú lo wa wà ẹwà ní gbó láti wọ́n sí ti kírun ànábì sàlàyé rẹ̀ lu umura báwo la ṣe ṣe olùdí kọ́dà bá ti ṣèyàwó bá ti ṣèkó ma aláì bá ti ṣèkó ma ẹlòmí wa yanu pé bá ti ṣèkó ma àníbi ìsàlàyé bá ti ṣèkó ma àwọn aláwa da ẹ̀sìn mọ́ ara lọ́wọ́ lónìí mo fi ọ̀nà búra báwọn kan máa fẹ́ correct mistake pé àníwọ̀n èkó wọn báyìí wọn èsì ṣèyàwó báyìí wọn wà ní wàhálà tí yín ti pọ̀ jù gbogbo nǹkan ní èsì ìdálọ́dọ̀ tí yín èyí tí èmi fẹ́ kọ́ mọ́ sọ mọ́rùn láyé ẹ mọ́ ní gbogbo kan ní ọ̀dà ẹ sọ gbogbo tá ní ọ̀dà láyé ọlẹ́lọ́ ansẹ̀tì sí ó lè lo mọ́tò ó lè lo gun jíìpù ó lè lo fẹ́ńsà ó lè lo gbẹrọflé ó lè jẹka ó lè jiyán gbogbo gbogbo lóyìn náà wọ́n ní gbogbo tàbá ní ọ̀dá èyí tàbá ní ọ̀dá àwọn ò sọ fún ọ pé ànábì ló ní kò dá so gbogbo ń tàbá fẹ́ ṣe láyé kẹfíyà ní bánàbì ti ní á sí ìyàwó wà lẹ́wọ̀n ní ká sí ìyàwó bẹ́ẹ̀ ó ní ìyàwó fi lálùbáríkà bánàbì ti ní á kó mọ àbíká kó bẹ́ẹ̀ so gbogbo náà fẹ́ ṣe kẹfíyà ní kàmáwá káàkiri tó bá ti takuta níbi sallallahu alaihi wasallam kẹ́ẹ̀ má ṣe ó wá pẹ́lẹ̀ kẹfà ẹlẹ́kẹfà ńkọ́ ẹ̀yin fẹ́ bẹ́ẹ̀ lẹ́tọ́ ti kalẹ̀ anáwòrán anáwòrán olẹ́lẹ́kẹfà ìran gbogbo ìjọsìn tá a fẹ́ ṣe tó bá ti nírú nǹkan báyìí eh, tó bá ti ní irú nǹkan báyìí ni ẹ fi ṣe táàpù nǹkan báyìí ni ẹ lò ànábì ní sọ fún wa o lápèjúwe ọ̀rọ̀ iléyá kìí sí gbogbo ẹran tá a lè jẹ lálé fi jẹran lálé fi paléyá ó ti nírú àwọn ìran ẹran tánàbí lálẹ́ fífa léyá bí ẹ bá wá pa ẹran míì yàtọ̀ sí ẹran tánàbí ní kápá ó wọlé yàbí wọlé yàjọ mọ́ tánàbí wọlé yá ó wọlé yàbí wọlé yàjọ mọ́ ẹ̀yìn ó dá yín lójú nù mo jágbé mọ́ yín ẹ̀tún ló ní kò wọlé yá <laughs> nínú àwọn ẹ̀ta sì lè jẹ́ ẹ̀sìn mẹ́mẹ́ ẹ̀sìn bẹ̀ láàrin ẹ̀tọ́ ẹ̀jà kí náà ẹ̀gbọ́ ẹ bá ń fa ẹ̀sìn wọlé lọ́dún yìí ẹ̀sìn láwọn ìpàlẹ̀ yá tiwa kò wọlé yá náà ó nìyẹn ànábì mọ́ fẹ́ so gbogbo ìbáàdà táwọn fẹ́ ṣe irú ìran nǹkan tá fi ṣe àbìṣe ní ìbàyí ó ní ẹjáwó bí iṣẹ́ àdìkárù wa tábẹ́sí àdìkárù kí láàfi ṣe òkà náírù kí ni nǹkan táàfi ṣe òkà kí ni táàfi ṣe òǹkà afẹ́ kankan nísìnyí kí láàmà fi kà tí òfin ní dàrú mọ́ wa lójú àwọn kankan mẹ́ta níbi ní káka bàbá fẹ́ kà kí ni nǹkan táàfi kà wàláhì ànábì ní wa ànábì ní sọ fún wa o táà bá gbà pánàbí ni ó sọ fún wa bó ṣe pàtàkì tó wàláì ànábì òkìṣẹ́ pé nù kí láfi ká ọwọ́ láfi kàùntà wa ibi títẹ̀sùbá ò ti wọlé lélẹ̀ ọwọ́ o láti kàùntà wa àwọn àdíìfì wa wà lóòtọ́ arínà àwọn àfáà súnnà tí wọ́n ní èyàn lè lo nǹka ṣẹgẹ́tìsì èyàn lè èyàn lè lo nǹka àmọ́ àwọn náà gbogbo àfáà súnnà tí wọ́n ti sọ méjì náà máa ń sọ alákọ̀ọ́kọ́ tó máa sọ ni pé tó bá jẹ́ pé ẹni òní lákàyè sí kìnnìyàn lákàyè kú káàtó ṣe àdínkù bá ti ń rí ti ń fa akíní lọ́wọ́ ẹ blame ẹ̀ kí ní láti ẹlẹ́gẹ̀ ìtọ́nù so nínú àwọn fún ìtànà wọn nù ẹlẹ́kẹta tí ò wọlé òǹkà ó lè fẹ́ ju 100 lọ eléyìí ò wọlé ànábì ò fún wa ní òǹkà tó ju 100 lọ ọwọ́ òun lámàkà òun ló sì lọ́lá jù ànábì sallallahu alaihi ó ní ọwọ́ tá bá fi ń ka òǹkà yìí tó bá di inú sàárè yóò jẹ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ inú alìkíyàmọ̀ náà ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ òun wà láàrín tó sì jẹ́ ìwàlá alìkíyàmọ̀ nítorí lè ọwọ́ ni òun ni káwọn fi kà òun ni àdísí mo ka fún alíjẹ ẹjọ ló jẹ́ pé n táwọn sọ́ọ́bà táwọn takò òun náà ni òun kà àwọn àdísí mìíràn tún wà tó tún ní ṣubú hanu àdísí tó wà nù Riyadu Salihin afáwà Tirmidhi àwọn náà gba àdísí wa wọ́n ní ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ń fi nǹkan wọ́n láti lẹ́yìn wá ní pé jẹ́ ń fún ọ ní tó tó dáa ju eléyìí lọ ẹ wà rí wọn jẹ́ ń tọ́ fún fún ọ ní tó dáa ju eléyìí lọ ànábì wá fún ní àdúrà mi àdúrà kò sọ̀rọ̀ pa òǹkà wọ́n láti lẹ́yìn òǹkà kò ǹkà ṣẹ́gẹ́ ti ṣe yìí afáwa ibn al-Albani rahimahullahu ta'ala àwọn ní hadisi nǹkan hadisi yóò lálàáfíà hadisi yẹn kíkan sí wọn lọ mú ìpìlẹ̀ hadisi yẹn wá tí ẹ bá lọ wo tahqiqu tíra àríyádù sọ̀lẹ̀hìn tí a fáwà alìbáríkan sí ẹ̀rí àdísìyàn níbẹ̀ so kọlọ̀kù sàmọ̀nà so kí táwọn ìfisọ́kan eléyìí òun làwọn ká lámọ̀ lò nígbà táwọn bẹ̀rẹ̀ sí súnà níbi sallallahu alaihi wasallam tá a mọ̀ pé ó bá súnà mu náà ọ̀rọ̀ tá a sọ lónìí a ti fi gómì kan nù kí la bá débẹ̀ èyí tá a bá débẹ̀ awuyewuye pọ̀ débi pé ah, ah, àwọn tí wọn ò nímọ̀ tí wọn kì í sàfà ọ̀rọ̀ ti sú wọn ó tètè wá sú wa báyìí àmọ́ ìta sì mọ́ bẹ́lẹ̀ ìbádé yóò mẹ́rin wa bẹ́lẹ̀ ìbádé yóò mẹ́rin wa mo fi ọlọ́run búra kò lé mo fi ọlọ́run búra kò lé àwa là ń ṣàkóbá fúnra wa níta fi ṣàkóbá fúnra wa ni pé nǹkan kan ń bẹ tó yẹ pé a gbọ́dọ̀ ní elementary knowledge nípa Islam a gbọ́dọ̀ ní èèyàn mélòó nínú mùsùlùmí ló nírù kan bá ń lónìí nínú àtàjẹ́ mùsùlùmí òkè àwọn táwa láyé lónìí àwọn ọmọ táwa ń bí ìjà àtẹ fún ẹni lọ́lẹ́jì káwọn mọ́ ní pé mọ̀tàbá ní mùsùlùmí mélòó kùránì téèyàn ṣe wòlímọ̀ gan kùránì téèyàn ṣe wòlímọ̀ mùsùlùmí mélòó ló lè ka kùránì tó ṣe wòlímọ̀ lélẹ́rí mùsùlùmí ló lè ka bí wọ́n ti máa ń ka ni o bó ti yẹ kéèyàn ka kùránì ka kùránì o wa bẹ́ẹ̀ bá ka yóò tó lọ tún kọ́ bọ́júmọ̀ nǹka kùránì kò já wàdà ẹlẹ́ẹ̀kejì ìjà àmọ́ túnmọ̀ kùránì tá ń kà tó pé àfáà míì yóò mú dẹ̀ lílò wa yóò ní ọ̀rọ̀ tí mo sọ yìí o kọ́dà ẹ̀rí rẹ̀ rẹ̀ nínú kùránì ẹ̀yìn wa ló mẹ́rin wa bẹ́ẹ̀ sì ni ó lè má jẹ́ ẹ̀rí kìí ṣe fún ẹ tó wá fáyà ló mẹ́rin wa ṣe bí mo sọ fún yíyọ ní iblis ó náà ó mú ẹ̀rí wa fún wa ní fún wa nẹ́bí wa adam aleyhi salatu wa salam ó mú dẹ̀ lílò wa fún un ìbílí náà ṣe wà sí fún Ádámà kí ni sọ fún ìbílí sọ fún Ádámà pé jẹ èso yìí lẹ́yìn ìgbà tọ́nà tí ní kó má jẹ jẹ èso yìí nígbà tọ́nà kó má jẹ ó wá ní kí ni mo fi ní kó jẹ nǹkan méjì àṣírí méjì ní bẹ́ẹ̀ níbi èso yìí wá fi lè jẹ ibi tá a sì yọ náà parí sí náà nù nǹkan méjì ń bẹ fọ́nà nǹkan àkọ́kọ́ alimuliku la ìmọ̀ sí ọlá tí ò ní tán ọlá ọlọ́ nìkan ni òkè ń tán ọlọ́ èèyàn máa ń tán àbẹ̀kọ́ ni kò sí bí ò bá tán tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ kí ni ó gbà ikú àsìgbà ó ní ìtọ́nà ọba tí ọlá rẹ̀ òfin tán àṣẹ àárín ibi igi tó ní kọ́ mọ́ jẹ ibẹ̀ ló wà bí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ wá sí bẹ́ẹ̀ náà wá sí náà ní ṣe wọn adúrú kíkúnnú ọgbà báyìí ó wá lélẹ̀ ní kọ́ má jẹ́ o eléyìí nìkan ní kọ́ má jẹ́ o kí ló dé tó bá ó ní ẹlẹ́ẹ̀kejì ẹ́ òun ni pé wọ́n ṣájára tó lè kólòdì igi yìí igi ní ẹ̀bá jẹ èso rẹ̀ gbére ni èyí wọ́n sẹ̀mẹ́lọ gbére ni yóò ní kú tẹ́ ẹ bá ń gbọ́ pọ́nà ọlọ́run nìkan ní òsì ní kú inú tó fà tọ́lọ̀ òfin ní kú èso tí ń jẹ rè vításì rẹ̀ wà nù ló fi ní kọ́ mọ́jẹ̀ ìbílí ẹ̀ gbàtí bílísù lọ ádámù àwòkùn àtìyàwó rẹ̀ pé ká má jẹ́ bí ó mọ̀ fẹ́ níbẹ̀ ló tọ̀ bẹ́ẹ̀ ni o wá padà wá ó wá ní ẹgbẹ́ tí mo sọ fún yín o inni lákùmọ́ lamina nasihin ó ní inni lákùmọ́ lamina nasihin bí ò bá yẹ yín ẹgbọ́n náà wá sí mo ṣe fún yín o nínú àwọn tó sì fẹ́ràn yín tí ọ̀rọ̀ náà mo sọ fún yín bó bá wọ̀ ọ́ gbọ́ tọ́wọ́ mọ́ gbọ́ ní tó fi di ọ̀rọ̀ kọ́kátánù náà lọ jẹ́ ẹni tí ó sọ èèyàn nù wà láìláàdín áyàpá ní ọmọ wa ẹlòmí ò sì ní mọ́ àkùrá ní tú ẹjẹ́ fún aláwọ̀ ayé àkàtà àwọn ẹmọ tú lónìí kí wọ́n fún alexa bá ní gbogbo atú nísìnyí káwò tìmọ̀ tí gbogbo mọ́ wa ibi wáìlù kọ fàwáìlùn tàbí fẹ́ tú fàwáìlùn lèlùmọ̀sọ̀lẹ̀ fàwáìlùn lèlùmọ̀sọ̀lẹ̀ habib ọ̀tù try eh الذين عن صلاتهم ساهون تلوية نعم بسم الله bó ṣe tún tiẹ̀ mọ̀ ọ̀yà òun tún tiẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà. kò sí mọ́ náà ẹ̀yin sọ ìtumọ̀ tí ó general jẹ́ pé gbogbo wa bá ti máa tún fún wa nìyẹn fawailun ègbé lil musallin kan bá àwọn akírun kan alladina an salatihim sahun àwọn tẹ́ máa ń gbàgbéra kúrò níbi irun wọn àwọn tẹ́ máa ń gbàgbéra kúrò níbi irun wọn tágbébà ni kò sí ẹnìkan tí ò ní wọn náà gbogbo wa ó wà lára àwọn àyà torí pé báwa sí máa ń túnu pọ́pọ̀lọpọ̀ àfáà sí máa ń túnu ó wà lára àwọn àyà táwọn gèfèrí àwọn christian tí wọ́n fi ń dọ kan àwọn mùsùlùmí rú tán fi ń kọfí sí wọn ìbó wà lópa lótọ́ ó ló sì rí kọ́dà àwọn tán transit kò wá nípa náà sí transit bẹ́ẹ̀ nù táwọn transit tí nílẹ̀ táwọn transit yóò bá lọ́dọ̀ ọyá lọ́dọ̀ ọyá yìí ni ó àṣọ ìlú jẹ́ pé wọ́n ti àwọn tó bá kọ̀ nǹkan wọ́n sì kí nìyí wọ́n tó àkóso àtúnṣe dáadáa kí ni túmọ̀ rẹ̀ afáwa eh, Ibn Kathir rahimahullahu ta'ala oníkálé ọlọ́wọ́ bá sọ pé fawailun lilmusallin alladhina fi kálífìlú wá dákọ́ ni gbogbo alábáwọ̀ náà àmọ́ ní alladhina an salatihim sahun àní Muhammad sọ́sọ́lá kò wá sí bí àfá abínú tú ó ní pé à fàwẹ́ìlú mùsọ̀lì alẹ́dínà hum ansọ̀ láti sàwọ́ àwọn sàbẹ̀ dàmọ́ ara wọn ànábì lábára ní sàbẹ̀ yóò ànábì àyà yóò lé mi tú fún mi ẹgbẹ́ tánà yóò sọ ànábì ní alẹ́dínà hum ansọ̀ láti sàhùn ànábì ní humul lẹ́dínà yuakhiruna sọ̀lát àni waqtiha àwọn tọ́nà bá wínú òun làwọn tó yẹ pé wọn ò ní kírun wọn lọ́yẹ̀sìkò tí wọ́n kí títí tásìkò orun ó sì gíní yìí tó fi kọjá àwọn tọ́lọ̀mbá wínú torí pé báyìí kọ́lọ̀mbá wọ́n pé alẹ́dí náà wọ́n fi sọ láti fi bá ṣe ń tún pé bá lórí irun wà lórí irun ohun tí mẹlọ́jà gbogbo aláwọ̀ náà ọgbọ́n òun fẹ́ dá láyé lónìí ó yá bẹ̀rẹ̀ wákà kan bẹ̀rẹ̀ rákà kan nísìn rákà kan lásán kọ kí kọ́dà afárù kan wà lẹ́nu afárà láti máa ń gbọ́ kó ti pa àgbàgbọ́ yẹn súnná àmáwò tí mo fi tó wà dì sí àmá yín sọ wọ́n ní ọjọ́ kan ìlàdìsí ni o torí mi ìgbìmọ̀ lálàáfíà lálàáfíà wọ́n ní ọjọ́ kan ànábì sọ̀rọ̀ yìí pé kò sí bọ́sí fẹ́ dá sí ọrùn lérí irun àwọn àlíwá ní pé mi ò nírò ẹni tí ò bá sì rò lérí irun yìí sì fún ní wọ́n láti wá ju aṣọ kan tó wọ́n fún tọ̀hún wọ́n ní àlíwá bẹ̀rẹ̀ ó bá kíákà lákọ̀ọ́kọ́ wọ́n ní kò ronú wọ́n kíákà lẹ́kejì kò ronú ó wà níbi sálàmù pé ah mo ti ẹ̀ gẹ̀ẹ́ èwo ló fẹ́ fún mi ní aṣọ yìí ganan ah. ó bá bẹ̀rẹ̀ alẹ́mi <laughs> ní kí lọ́ọ̀rọ̀ èrò kankan àwọn àwọn fẹ́ sálámọ̀ wọ́n padà rò pé aṣọ wo ló fẹ́ fún mi kò sí ọgbọ́n tí yẹn fẹ́ dá ṣẹ́gẹ́ ti èyí ó wà lórí ìlú encourage wa pé ká mọ̀ lórí ìrun o ìwọ tó sí ìrun lórí ìrun wọn rò ó pé àbáríkà ah, wọ́n ti ní kò burú ó bẹ́ẹ̀ ni afẹ́sọ́ ọlọ́ọ̀bá fún wa ni òun tó wà lọ sí rí búlátà rẹ̀ ní tó fi burú rẹ̀ ẹnìkan fún ànábì sọ̀rọ̀ sọ́sọ́ àdísíwà ní Bukhari wà ní Muslim ẹnìkan fún ànábì lásán ọjọ́ kan ó bùn ànábì lásán ni ànábì wà fẹ́ fi aṣọ kírun ànábì sọ̀rọ̀ kírun lọ́wọ́ ń kírun lọ́wọ́ báyìí dé aṣọ wa jẹ́ aṣọ tó ní mark tó ní ìlàlá bánabi sí wọn báyìí dé ojú ànábì kan lọ bí ìlà kan nu ìlà sọ yìí kò sì tí bójú òsè wo nǹkan yóò gbé sínú ẹ̀mí tó wá gbé sínú ẹ̀mí ẹ̀mí ó rò nǹkan ànábì wa ń kírun tó báyìí ànábì sì bọ́ aṣọ lẹ́ẹ̀ èmi ò fi aṣọ yìí o ẹ dá padà fẹ́ni tó bùn mi ẹ ní ìfẹ́ tó bá ní ìtú jẹ́ plane tí ò nílà rárá kan fún mi bó ṣe burú tó kéèyàn máa ro nǹkan ní orí irun nu àmọ́ tá à ń sọ ni pé ayé àwọn ènìyàn ti ń sọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹnìkan sọ níjó ní níjọ́ tí wọ́n ṣe mọ̀lúdì kan bẹ̀rẹ̀ tí wọ́n pe miskin tí wọ́n pe wọ́n lé wọ́n sọ pé ah ah iná kò mú evidence wá wọn ó mú ẹ̀rí wá gbọ́ tó sọ ayàpá ń lọ fà wọ́n láwọn àfáà lè ti pọ̀ jù ibi tẹ́ẹ̀sì ìjẹ́wọ́ mọ ẹ̀rí mo wá fún alexapu kan kí ní ẹ̀sìn bẹ lórí fídíò dismay mo sì play ẹ̀mí báyìí rí miskinu yìí gangan náà ni ó mú evidence wà nìkan àwọn pípù táà ń sọ yìí ọ̀tọ̀ ní tí wọ́n máa sọ́lọ́ wọn máa sọ táwọn máa sọ lápẹjúwe nísìn ó nínú gbogbo àsálàtù yẹn máa ń ṣe láyé àsálàtù tó lọ́lá jù ó ní sọ̀látù sọ̀látù fàájú lọ́lá jù ó ní gbogbo nǹkan ní sọ́láàtì fàtí jùlọ wọ́n ní àyàfi fàtí àsìkìtì kó se pé náà nù kèsè fàtí àtàkà yóò ó ní fàtí àsìkìtì ó ní sọ pé fàtí àyẹn wọ́n lù ní wọ́n dọ́rìbù rẹ̀ ni ó yàtọ̀ fàtí àwọn ó ní òun nìkan ló ju sọ́láàtì fàtí lọ lẹ́yìn rẹ̀ kẹwàá ni wọ́n ti ń sọ kó lè kílẹ̀ àsìkìtì dáadáa bóyá sọ́rẹ̀ kéèpẹ́ nìkan sọ sí náà ó ní lápèjúwe nísìnyí kéèyàn kírun àsùbà ládàkan lọ́gbà tó bá sì sọ́láàtì fàtí wọ́n gbà ládàá hundred kéèyàn kírun àhílà bó ṣe tónù ládàá kan lọ́gbà tó wá sí fàátì fàátì ó gbà ládàá hundred ó mì pé lọ́dọ̀ tiẹ̀ sọ àti fàátì ju òun mo fi sọ́njú òní pé táwọn èèyàn sì mí gbọ́ wàláì táwọn èèyàn bá sì mí gbọ́ tí bá ṣe mistake tó bá correct ní emantic correction àmọ́ tí ì bá sọ tó bá ní mo sọ à tó bá dá mi lójú pé ìsọ yìí ni ìsọ tí bá yẹ pé á sọ tí mo bá rí pé mo wọ́ sọ mistake ó jà lẹ́nu mi ó ṣe mo ṣe sí wí ni ìyìn ní jọ pé mo yìn sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe Tìjàníyà pọ̀ màlè ni wọ́n ìyìn sọ bẹ́ẹ̀ ìyá ni mo ti sọ́jọ́ náà mo ní ẹni tí mo rí ní ọmọ ọkọ Tìjàníyà tó di kọ tí èyí sọ màlè Tìjàníyà tí èyí sọ màlè Tìjàníyà eh, miskin torí pé in tí amọ́lá Tìjàní gan sọ gangan nípa àrùn olóṣọ yìí pé sọ̀rọ̀ àti fa ti ju ìrún lọ ibi táwọn lọ kàn ó wá ní kẹ́lẹ́mọ̀ kó tó ń sọ yìí yìí bá kẹ̀ pẹ̀lú Qur'an ó wá mọ́yà Qur'an wa ó tó kí àgbà fẹ́ mú wá ní sí ayẹ̀ ní tọ́pa pé sọ́láti fati ju ìrun lọ sẹ́pẹ́ inú wọn retí rẹ̀ ó bá bọ́nu sọ́láti bá kọ́rọ̀ dúkìá wọn ó ní Eh, owó eh, mọ́tàlẹ́dínà yóò fi kọ àwọn àmúwálà ń bẹ̀ òun ni sọ á ti fà á ti náà sọ ó ní kàmátàlì hàbà bó ṣe tú nìyẹn ẹni tí ò bá dá lójú mo lè fún lérí fídíò ó ní kàmátàlì hàbà ó ní sọ á ti fà á ti òun ni ọlọ́run ló dà gẹ́gẹ́ bí irúgbìn ẹyọ kan tá bí ọkà bàbà ìgbà tá a bàbà yìí ẹ́ ìgbà tí wàá jáde báyìí dé seven hundred ló jáde ó ní sọ á ti fà á lọ́rọ̀ wá ń ro inú ayá yìí ọmọ ìyá bí ọmọ wa ayé jù kábàlẹ̀ òjòkó bẹ́ẹ̀ ẹwà nígbà náà ó fún ilé rí nùkù wánì tí sọ àti fàtí dákẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n bó ti rí léyìn ọ̀lá ọ̀rọ̀ tí wọ́n bó ti rí léyìn ni ló fi jẹ́ pé túnmọ̀ lọ pé ó yẹ káwa náà gbìyànjú ká nímọ̀ díẹ̀ nípa ẹ̀sìn ká nímọ̀ díẹ̀ nípa ẹ̀sìn àwa ti irú àwọn àṣìṣe yìí so wọn kàn wá sọ wọn náà nù táwọn náà ní ìmọ̀ díẹ̀ nípa ẹ̀sìn bí náà mo tẹ̀lé dátìrà kàdí ẹ̀rọ àti pàràjìdá wọn ò lè rú mi jẹ mọ́ kéèyàn gbìyànjú dé bẹ́ẹ̀ ntáyà yìí ń wí lélẹ́yìí ntáyà wí lélẹ́yìí so ẹni tí ó sọ̀yàn nù àyà Kùránì ó kà ẹni tí ó fọ̀yàn ẹni tí ó tọ̀yàn sọ́nà àyà Kùránì ni mo wá níbi tí wàhálà sílẹ̀ pé àmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn ibi tàbí ní pírọ́blẹ̀mù náà usulu díì usulu díì nísìrè òun là nẹ́bí kọ́ máa ń ṣàlàyé fáwọn èèyàn òun ni àgbàtà nẹ́bí rán máa dùnú jábàl tó lọ lọ sí Sham wọ́n ti wá Mádínà o gbogbo bádà wọ́n ti ń sìn gbà náà ó wá rán lọ sí sham anábì tó bá dé sham ó pàdé àwọn ahlul kitab awwalu ma tad'uhum ilayhi tó bá fẹ́ bẹ̀rẹ̀ dáwà rẹ pẹ̀lú wọn in kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah jẹ́ kán rẹ̀ pé ọlọ́ọ̀ni kalama sí a sì máa gbẹ̀sì lọ́dọ̀ anábì jẹ́ kókó yé wọn débẹ̀ anábì tó bá sàlàyé kéèkéé kókó ìwé àná yára illallah wà á ní fọwọ́dà rasulillah yóò sì àlàyé kí ni ìtumọ̀ rẹ̀ òun náà àná ń sàlàyé láti jò níyì ọlọ́run láàmọ̀ sìn ọ̀dọ̀ aláǹtù gẹ̀sìn ọ̀dà anábì ni kìí sọ̀rọ̀ ṣéwù kan kìí sọ̀rọ̀ wòlíì kan láti mọ̀ gbàsìn à lè gbẹ́ ẹ̀sìn lọ́wọ́ abákiri sì dìk ọwọ́ aná muhammad sallallahu alaihi wasallam díkọ̀ yí wọn anábì ní tọ́ba gba eléyìí fún ọ tọ́ba gbà lọ́ọ̀ rẹ wá sọ fún ẹ pé tọ̀ ẹ mọ̀ kí òun náà o kìí ṣe pé ìrún lọ́kàkù ìgbà tán gbé sílámù ọ nàìjíríà ìlọgbówó lẹ́sìn bí wọ́n ti bẹ̀rẹ̀ báwa ibi ìrún ni òun ní ìpìlẹ̀ irun òfin yíwa wọ́n ṣe púgàmù kan ní eh, wọ́n sí mọ́sálásí kan ní àtàkà òkèlè kéwú ní eh, sóbí sóbí mẹ́un ó tó bí ọ̀sẹ̀ márùn sí síra ìbò ìbò ló kọ́ mọ́sálásí yẹn ìbò ẹwà wo wọ́n wá ní ìbò ìgbà tó wáyá wọ́n wá ní kó lọ sọ̀rọ̀ èbó tí wọ́n rán wá ní o tó wá kọmísàn tíra àti eléyìí ó lẹ́ni tó kọ ó lẹ́ni yẹn òun ṣe ní wákùfù kí ló pé bábá tó pé èbó gba ìsìláàmù ṣé àbúrò wa ní àbẹ́gbẹ̀ wọn níbi ìsìláàmù ọmọ ọmọ wa làwọn èbó jẹ́mi ìsìláàmù níjò ní ìsìláàmù wọ́n rọrọ àwọn èbó ọmọ ọmọ wa làwọn èbó jẹ́mi ìsìláàmù wọ́n sì ṣe gbà ìsìláàmù ni àmọ́ kí ló fà á àbọ́n ṣe ń gbé ìsìlámù wọn fún àwọn wọn mú láti ìpìlẹ̀ olóbiyé wọn wákù bọ́dá kan nísìnyí kí ni wákù kí ni ìtumọ̀ wákù masha Allah oníkádúó oníwádúó ìtumọ̀ rẹ̀ nù wákù kádúó èdè lábáwá nù bọ̀ kí ni ìtumọ̀ wákù nù lè ṣẹ̀ríà àwọn òkọ́kọ́ máa tán pé wákù nínú ṣẹ̀ríà láwàá that's the problem yẹn èèbó ọmọ ọmọ ọmọ wa táwọn gbà sílámù lónìí àwọn ọmọ tí jẹ́ wákùú ní ṣẹ̀ríà ìpìlẹ̀ òye wa ló fà wà lálàbí ìtumọ̀ wákùú ni pé ó lẹ́ni tó kọ́ mọ́sáàsì yìí àbílẹ̀ kéwù yìí ó fi ṣe wákùú ìyẹn ni pé ó fi wákùú fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ pé ládàá tí wọ́n wọn rí bí wá sí ilé kéwù yìí ọba wọn ìtumọ̀ wákùú ni pé tí invest mo pé ìfẹ́sẹ̀ tó wá fẹ́ sí kalẹ̀ yìí àbọ̀wá bá ni kèé sáyé mo ti fẹ́ gẹ́ tí bá ti kú báyìí òun ni kí iṣẹ́ investment yẹ kó tí kí nìyí kó tí máa kó tí máa ṣiṣẹ́ àmọ́ yẹn nídìí lára ẹ̀ láyé báyìí tàbá sì ti kú kò pọ́sù kan tí kí nìyí kan tí wọ́n kọ́ sẹ́ ládá fún ọmọ ìtumọ̀ gba ládá gbà kí sí nǹkan kankalẹ̀ àwọn kan tí ò lè bàjẹ́ ọlẹ́ kọ́ mọ́sálásí kalẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń lo mọ́sálásí ń gbogbo dáadáa tí wọ́n fi mọ́sálásí ń ṣe ládàá ló wọn bọ́ ọ̀nà sàárè rẹ̀ àmọ́ fámìlì gan kílèmù rẹ̀ ọlẹ́ mú yàrá kan nù yàrá rẹ̀ sẹ́dí yàrá yìí o owó tẹ̀ máa ń gbà ìyá kan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà wọn lọ́mọ rẹ̀ ti kúkú rẹ̀ ti tọ́jú rẹ̀ mọ́ owó tẹ̀ máa ń gbà yàn yìí ìyá nìkan fi tọ́jú sọrí yàrá òun ni wákfù ni ìtọ́pẹ́ wákfù nìyẹn ìtọ́pẹ́ àwọn èèbó tó ṣẹ̀ṣẹ̀ gbọ̀nsìn náà mú tòsí wọ́n gbọ́ ẹ̀sìn yìí dáadáa bàbá tán ara jẹ ju ju kí ni lọ jàwá tá àti ìdájú lọ wàláì nǹkan yé wa èbó kan wá ní 2012 ìgbà tó wá ó wá sí nàìjíríà yìí náà ni ó wá lọ sí oko lówó wọ́n wá ní àwọn láti súnà ológun wà ní nílẹ̀ yìí wọ́n wá ju àdúgbò yìí náà fún gbàtí àdúgbò yìí fún wọ́n wá rí àyè ó débi jọ́kísàn mẹ́wọ̀n wọ́n wá ní mọ́sà ti rí ọ̀nà pé àwọn eléyìí ara wọn báyìí náà olóhun bèèrè mọ́sí mọ́sí àwọn tẹ̀bùlíkì mọ́sí tẹ̀bùlíkì <laughs> láàbá èbó tó sí o fẹ́ fún tẹ̀bùlíkì kò sí náà pè bẹ́ẹ̀ bíbí àwọn tẹ̀bùlíkì èsì súnà náà ni àwọn mẹ́fẹ́ alùsúnà kò tí mẹ́ àtọ́mẹ́lá tẹ̀bùlíkì àti alùsúnà yóò ní kàkàrà ní èbó àná ọmọ Islam so ẹ̀dà tó lọ Islam ọlọ́ni talabul ilmi faridatun ala kulli muslim ká wá ìmọ̀ ọ̀ranyàn ló jẹ́ fún mùsùlùmí o ọ̀ranyàn ni o lónìí ẹjọ́ bá ní kan ṣe yóò ní ká ìmọ̀ so ẹlọ́dẹ kọ́ọ̀sì geography inú kẹ́kẹ́ èyí tó ràn wí kàn èyí wòye sọ̀rọ̀ yẹn èyí tó jọ̀ràn yẹn ní tọ́lábù ẹ̀lìmù ṣàrẹ̀ ìmọ̀ tàbí ìmọ̀ ẹ̀sìn wa torí ẹ̀sìn ló sọ̀rọ̀ àlẹ́ alẹ́ rí òun là mọ̀ lónìí so ẹjẹ́ gbìyànjú bá ṣe nímọ̀ nípa ẹ̀sìn ká sì mọ̀ sọ àwọn tí a gba ìmọ̀ ní ọ̀dọ̀ wọn kó jẹ́ onísúnnà àwọn tó yẹ pé pẹ̀lú àgbọ́yé àwọn sàábí àlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam so eléyìí nàbá débi tá a sọ yìí pẹ̀lú ògbọ́nà àtún abẹ́rẹ̀ àmàtẹ̀síwájú láti lọ́mẹjọ lọ àtàwà níbi èrè number one number two number three four five six number one number two lẹ́yìn sà number two ní ẹgbọ́n wọ́n ní ẹ̀sọ́ number one.

wọ́n wá ní pé tí ò bá lò tí ò dá kánà ní òkú àmọ́ ẹlẹ́kọ̀ọ́ yóò ní ó sèsì ro dúkìá wọn àti ìbọn sí ń lò lẹ́yìn rẹ̀ àmúkọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ sẹ́kọ́ yẹ́sì mọ́kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ kan tẹ́kí nìyí kan ya tara wọn so ohun tí ẹ kò lẹ́kò lẹ́bì lílé léyìn yóò gbà lára tí ẹ tí ó pè àmọ́ tí wọ́n bá lo mọ́sálásí òun fún tọ́lọ́mọ́ àhà ó ẹ̀sẹ̀ oníbà so àyàfi tó bá yẹ pé nígbà gbàgbé kó ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ kó tó di pé ó fa ilẹ̀ náà. wọ́n ní àfẹ́ wọn ka tíra ẹ̀ ní online irú àwọn tíra olè lè máa kà tíra mi lè fẹ́ kà àbí kátà kan sọ ní pé ká máa rú wẹ́bsáìtì tá a máa wọ̀ tá a bá ń wá ọ̀rọ̀ ẹ̀sìn lórí line àwọn ti wọ́n ti wọ́n ti wọ́n ti advance kan lẹ́yìn àyà nínú ni mọ́ wọnú gọ́ọ̀gù lọ mo fẹ́ mọ̀ kí ni Islam sọ nípa àríbà mọ́ wọnú gọ́ọ̀gù lọ tí o bá lọ ní gọ́ọ̀gù gbogbo ẹ̀nìyàn kó wá èyí táwọn kírísẹ̀nì gan ṣe tẹ́ pé lábára náà fi skọ́ gọ́gbogbo afọ́ secretary èyàn sí èyàn òsìdá kan mọ́ tóun pé according to kìíní kan sọ̀nà nínú ohun so pẹ̀lú bẹ́ẹ̀ náà béèrè yìí sí ká má béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́dọ̀ gọ́gù in tó bá wù ọ lẹ́yìn bí gọ́gù ọba àbẹ́fẹ́ dákò kí náà pè ní lóru lọ́dọ̀ gọ́gù béèrè o mo islam ẹni tí kọ́ gbé wáyé tí mo kọ́ pìk báyìí àwọn ṣíà ni ṣíà ó mú ìsìlámù wá ṣẹ́gẹ́tìsì so èyí tí wàá mọ ṣíà ṣẹ́gẹ́tìsì tó yìí ọmọ ọ̀rọ̀ wọn àbí tí ò dẹ̀ mọ kankan pa ìsìn ọ̀rọ̀ alátọ̀ àbí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó jájòjì wọn aláfàbá yìí tó sọ tí wò ó sì máa fà súnà kankan tiẹ̀ àbáwọn àfà súnà yọ̀ tiẹ̀ máa fà eléyìí tiẹ̀ so olófin léwu kẹ́ẹ̀ máa fi gọ́gù ní ọ̀rọ̀ ẹ̀sìn òun ọmọ ìtọ̀ wọn tiẹ̀ gbogbo àtàn sọ láyé èyí tí kèfèé sọ èyí tí mùsùlùmí sọ òun mọ̀ á fún ọ ó wà ní ká mọ wẹ́bsáìtì àwọn àfà second reason lápòjú ẹni sìn èyí lè lọ bí islamic islam house islam house tí ẹ bá lọ bẹ̀ ọ́ ni gbogbo ní ẹ máa bá ń bẹ̀ pátápátá lọ́rọ̀ ẹ̀sìn so wọ́n dẹ̀ ní kéta fún any language kọ́dà yorùbá language wà mẹ́ haúsá language wà mẹ́ yíbò nìkan nìkan sọ́ọ̀ sẹ́wà ní sí yìí so language bá wù ọ́ wọn wá kàlámùlá kàlámùlá àwọn website náà ó wà òkè àbí èyàn fẹ́ wọ wẹ́bṣẹ̀tì àwọn àfà èyàn lè wọ ọlẹ́kọ́ eh, lápòjú oníṣẹ́ pé ìbá ṣe mistake spelling yóò bá yàn gbé ìtọ́wọ́lá kí wọ́n lọ pé eh, binibas.com binibas.com alufemin.com tí ìbá ti mú kan àfà súnà tí ẹ̀ mọ́ ni òun lè yàn àbẹ̀rẹ̀ sí àyíkókò ọ̀tún máa ń gbé wà ní ọ̀rọ̀ tẹ́niyàn máa gbé wá àmọ́kọ́ wà lọ́nà gọ́gù fúnra yàn èyí

máa sọ pé tó bá kú sí tó bá dáná sáadà rẹ̀ kẹ́rẹ́ láìda ìwà ṣe ara wọn tó bá bà sórí ìdókó tó kú kí ni fèèkì rẹ̀ because mo rántí inú àwẹ̀ ìjọ kan àwọn láti tó yá bí five seven years accident kan ṣẹlẹ̀ wájú winners church ní garaajì fa mọ́tò gbẹ̀yìn ọ̀wá pọ̀tì èsì méjì. ọmọ àdúgbò rẹ̀ ni. ètò kan á lọ sọ ní ti àwọn ìlú tẹ̀ fi àwọn ìlú láìláì ọ̀la ó rí wí lórí fídíò yìí kálukú sọ fún tó bá rí tíyàn rẹ̀ kírun kí ni faith níwájú náà wọ́n wá tó sọ instance náà àwọn kan travel lọ nígbà tí wọ́n travel lọ along the line wọ́n wá rí park wọ́n náà fẹ́ kírun different places náà wọ́n ti wọ́pọ̀ wọ́n náà fẹ́ kírun wọ́n tó lẹ́lẹ̀ ìdí àwọn ọmọ except ẹnìkan ẹni ò wá bá wọn kírun ọ̀tọ́ wá kírun tán fún wọn nítorí wọn kò sí ìjọ́nà padà náà láìkì yìí sí yìí ẹ̀ mọ́ ayé rí ẹ̀rọ nílẹ̀ kírun tó náà láyé dùn tó wọn ló lọ ìjọba má bẹ̀rù tá à ń kó kó tó lọ kó tó pé àti ẹgbẹ́ ńlá ìlà ìlú wa around the line wọ́n tó lọ láti dẹ́ntì wọn nìkan ló fún kí ni fèètì àwọn kan tó sọ yìí ó pọ́ sí bẹ̀rẹ̀ dáadáa toro sẹ lójú ayé àti Muhammad àmọ́ bí tó ti gbé ọ̀rọ̀ ni mo fẹ́ wò kí tó bá di yóò àlìkèyàmà àkọ́kọ́ tó kọ́kọ́ wò níbi sẹ́yìn àsọ̀lá àtúnyẹ ẹni tí ó fẹ́ kí ìrún rẹ̀ ó kí àbúkẹ́ dáadáa àbí kò dáa ọlọ́run ni ẹwò sẹ́rí ẹ má wò rẹ̀ mọ́ ẹ má wò sẹ́yìn okú mọ́ ní tó lè mú un tó rí báyìí ẹ filẹ̀ eléyìn wà bẹ́ẹ̀ àmọ́ ẹni tó yá pé bó ṣe ṣe ṣáádà òun náà ló kú eléyìn òní kò lè dìka wò rẹ̀ eléyìn òní ọba àríwá rẹ̀ ni ó kú ọlọ́run bá ń fà ní irú àwọn eléyìn òní tó yẹ pé àníyàn rẹ̀ wà òkè gan subhanallah subhanallah kó wá fún wa lọ jẹ́rú gèfèrí irú ọkùnrin yìí ìfẹ́ olú kó ló olúwa ní opportunity yẹn yóò jọ ẹ̀lú lójú láti kìámà nítẹ̀jú máa bá fi olúkọ́ yìí yóò sọ ọ̀pọ̀lọpọ̀ síwájú kí ló fà á gbogbo ẹni tí gbogbo ẹni máa ń tí bá ṣe mùsùlùmí gbogbo ní máa ń ṣe pápátá wọ́n kípẹ̀ dáadáa tí máa ń ṣe wọ́n kípẹ̀ dáadáa tí máa ń ṣe wọ́n kípẹ̀ dáadáa tí máa ń ṣe wọ́n kípẹ̀ àìdá ìnáà wọ́n kípẹ̀ tó bá gbà sílámù báyìí ó sì kú bẹ́ẹ̀ gbogbo dáadáa ni wọ́n á gbé wá fún un gbogbo àìdá rẹ̀ wọ́n kàásù rẹ̀ ṣe pé straight ní àlìjẹ́nà wọlé yóò ní ẹkùn àwọ̀ dáadáa tó bá ṣe òní ibi táwọn ìṣòro balá àlìjẹ́nà yóò ní agbára so bí ṣe rí gẹ́lẹ́ òun náà sọ bó ṣe rí gẹ́lẹ́ òun náà ni wọ́n sọ kò wá sí ni nǹkan rẹ̀ ọlọ́run ọba yẹ fún òní kò sí tí ò lè ṣe so ayé àdìmọ́ ló ṣẹlẹ̀ anabi wa lọ kí i pàtàkì anabi lọ kí i anabi wa ń sọ fún pé gba sílámù ó wá wo bàbá rẹ lójú bàbá rẹ ní dáhùn muhammadu lò ó ní ó wá lọ́wọ́ ní ashhadu la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah ó wí tán sì kú bẹ́ẹ̀ so anabi ò sọ pé ah ó sì á fèlè kò tó á kírun o ṣẹ́gẹ́tì anabi ló pẹ̀lú ẹ̀ gẹ́bí kí ni gẹ́bí mùsùlùmí òun ló fi dá pé wáyé a gbọ́dọ̀ sí mistake láyé wa pé ó ti súnmí ìṣẹ̀sìláwò mọ́ má ṣe mistake ẹ̀ èyàn lè kó ti sú ẹ̀ islam báyìí dé ọkàn lè skọ́tà ọ̀run lè skọ́tà báyìí dé eré rẹ̀ lulẹ̀ báyìí dé kẹ́ bá bẹ̀ lọ sọ́ọ̀rí ìlú àti fìdáwọ́ náà ìkàlẹ́jọ wà èyàn sọ́ọ̀tì pátápátá nù so ká mọ́ gbólóhùn tí mo já lẹ́nu wa bó ṣe náà nìyẹn nọmba fọ́ wàlẹ́kùn sáà fúnlá. Ah, na nísókí sáà lè fi kúnlẹ̀ pọ́níṣì yàn ọ̀yà kúnlẹ̀ kò dáa ẹ má jàbí pọ́níṣì yàn torí gbogbo tí ọlọ́run bá ní ò dáa àbánibí ní bá ní ò dáa àìbá eré bíbẹ̀ àìsí bá wà dà bíbẹ̀ tùkú ẹ̀ bá fẹ́ fún yẹn pọ́níṣì yẹn fi yẹn wà nǹkan míì ọ̀yà káwọn yẹn sókè kẹfìn bá wọn gbókùtà àmọ́ pé kúnlẹ̀ ìgbà tọ́nà sí ní kí wọ́n kúnlẹ̀ ò dáa kí èyàn kúnlẹ̀ fún ọba kí èyàn ṣe kúnlẹ̀ yẹn káàtì pé àwọn èyàn kúnlẹ̀ àì pọ́líṣì wọn náà kò dá nọmba five iná là ń sọ bódà náà gbogbo tọ́lọ̀ bá ti ní kò dáa téèyàn bá ní kéèyàn ó ṣe ẹgbọ́ àníwò bí ẹniyẹn anábi sallallahu alaihi wasallam la ta'atan li makhluqin fi ma'siyati khaliqin àgbọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá kankan ní láti ẹ̀ tó bá yẹ pé yóò ṣẹ ọlọ́ọ̀bá látara rẹ̀ èmi tẹ̀lé ó wá eléyìí ní sùmáyì ó ní tafsil ó ní tafsil tabarẹ̀ tó ṣe ń kọ́ kọ́ àbájẹ́ kó bá kúfúrú tabarẹ̀ tó ṣe islam fi kankan kalẹ̀ fún wa olómi fẹ́ sàlàyé rẹ̀ díẹ̀ àmọ́ nípìnlẹ̀ bó ti ẹkú rínú ṣe wá rí táǹpẹ̀ ní iman iman wa ó jura wọn lọ iman pé òun gbogbo èyí ó ti wá rò pé é pápátá wọ́n mọ̀lẹ́ ní kí n máa lọlé tó sì kọ̀sẹ̀ kan ti fi parí sí èso ti báyìí àwọn kí ni ìmọ̀ wá sẹ́mi yàn máa lọ́kọ́ ìrìnṣẹ́ o tàbáyìn tó ṣe kọ́dẹ̀ máa advise yẹn tabani tó ṣe bẹ́ẹ̀ pé ó kú ọ̀túnla tí ó se freedom lọ́gá ẹni kó ṣe báyìí àbí kó jẹ́jọ́ freedom gangan ó yá kúnlẹ̀ lọ́nà òní kúnlẹ̀ tí ó kò bàtà tirẹ̀ tí ó sì mọ́ lọ tabani ẹ̀yìn lè kúnlẹ̀ òun òpin advice rẹ̀ níbẹ̀ lẹ́bù ìmọ̀ rẹ̀ ni lẹ́bù tó wáyé pé ẹni ẹni kó kàn wà sínsíà ìtọ́lọ̀ nídìí nu kọ́ wà sínsíà pé sí tí mo sọ yìí sí mo mìíní àbí torí àwọn èèyàn ni tó wáyé pé wà sínsíà lọ́tọ̀ kò lè regret ẹ̀ tabani pé ní ah, ẹ̀gbọ́n ìmọ̀ rẹ̀ ni mi ò gbé e ó sì rà kúnlẹ̀ kọ́lọ̀ lè mọ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run lẹ́bù ìmọ̀ nìyí but n tí ọlọ́run kàn nídìí ni pé gbà pé nǹkan tí mo ní ọ̀sìn nǹkan tẹ́lẹ̀ yíyan sí yóò dá ẹ jẹ́ fún aláxàmpù ó ṣẹlẹ̀ sí bàbá ọmọ ìyá ẹ̀kọ́ mi fún wa yìí ìyá wa Sùmáyà àti Amar àti Yasir Yasiru ni bàbá Amar lọ́mọ Sùmáyà nìyá Abu Jahali òun ni eléri àwọn káfíìn nígbà náà in tó bá ní kó ṣẹlẹ̀ mọ́kà ní ó ṣẹlẹ̀ ní tó bá ní kó mọ́ ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ó wá gbọ́ pàmò mẹ́ta ìtì gbà Islam tálíkàsì ni wọ́n wọn ò lẹ́ni tó lè gbèjà wọn mọ̀lẹ́bí wọn ó wá mú ìyá wa Sùmáyà ó so okùn mọ́yà yìí ó so mẹ́sẹ̀ kan wọ́n so okùn mẹ́sẹ̀ yìí náà wọ́n so mẹ́sẹ̀ kan wọ́n á jẹsẹ̀ yìí wọ́n á di ọmọ méjì báyìí wọ́n dè magi wọ́n wá di ọkọ rẹ̀ wọ́n dè ọ̀nà magi wọ́n dé ìyá yìí tiẹ̀ pọ̀ jù dé ó tàkàtà sókè ni wọ́n wá ní kí ìyá yìí kó gbú ọlọ́run kó sì gbú ànábì pé ẹ̀sìn lára ara ẹ̀sìn anábì ó lòun lè wí bẹ́ẹ̀ wọ́n máa sọ kọ́kọ́ pé kọ́kọ́ sọ tí ọkọ̀ wá fi lè sọ yóò escape àwọn nípa àwọn òsì nípa ìyàwó rẹ̀ mọ́ tí ò bá wá sọ báwọn sì gbà pàyàwó rẹ̀ ni pé ẹ̀sìn yìí àwọn kọ̀máàdì ẹ̀kọ́ máa lọ eléyìí náà akọ̀lẹ̀kọ̀ lọ kí lẹ̀ pé yóò ṣẹlẹ̀ wọ́n yà ẹ̀sìn méjì ni lẹ́bùn ìmọ̀ ni wọn àwọn méjì wọ́n ti pọ́n pa ọkọ̀ náà wọ́n gún immediately wọ́n fò náà wọ́n lọ bá ọmọ ó yá wọ́n náà bú ọlọ́bọ́ ẹ̀nàbí òun ti wá rí wọ́n yẹ sí yàwọn àti àbá àwọn òfin ìgbà lẹ́bù mọ́nì wọ́n sí nìyí kọ́dà ló tàn wọ́n jáwọn pé olókọ́gbà Islam èyàn ti ṣe súnà ti pẹ́ kò nílò pé ìmọ́nì tiẹ̀ kọ́dà kẹ́yẹ jẹ́ àfà àfà ti ń sọ ọlọ́wà fún wa lẹ́bù ìmọ́nì ti wa ó sí nìyí ó le ju tiẹ̀ lọ ó lẹ́kàn káfà mi jẹ́ pé ó débi tí ó kàn kúnlẹ̀ ni ẹni àfà bá sí báyìí àfà ìsìn màláíkà lẹ́fù ìmọ̀nì tiẹ̀ ju tiẹ̀ lọ ni ìkéwú kọ́ ni àwọn fi wọn òṣùwọ̀n ìmọ̀nì níta fi wọn kọ́ wọ́n bá ní kọ́ wọn bú wọn bú wọn ó bú anábí ọbọ̀ lọ àmọ́ tó ṣe ń bà lọ́kàn jẹ́ púpọ̀ ọlọ́run torí ẹ̀ sọ́yà kwan kalẹ̀ ti àmọ́rù ṣe wọ́n wá dúró àná Muhammad ó dànù báyìí dé anábí wọn nígbà tó ń sọ bó lọ́kàn rẹ̀ ṣe rí ó ní mùtúmọ̀ inú mi lè fi máa ìmọ̀ ní sí wà pé ìyàtọ̀ láti ṣe kéde yìí kúfúrú ni anábí ni nítorí wọn lọ́dọ̀ rẹ̀ náà tó bá dìgbà míì sáwá tó ní ọ̀sẹ̀rù nǹkan báyìí típa lẹ́bù ìmọ́ ní oṣù kí nìyí tí ó gbé anábì ń bú mi dáadáa o kọ́nà bọ́lọ̀ dáadáa so anábì ò wá fi láì fi kan àwọn òbí ẹ̀ tó lọ́nà bí yóò sọ correction àwọn òbí ẹ̀ nísìnyí wọ́n kàn wé sí ẹ̀mí ara wọn ẹ̀wọ̀n lẹ́wù ni àwọn sọ abá òsì bú yá sí pé ọ̀rí wọn á dára dá ọmọ òsì wọn ò bú wọn ò sì sẹ́nìkan tó fi ẹnu àbù kan Sùmáyà àti yasif so level imani yóò jura wọn lọ tàbáyé tó takò pé sódò wòlímọ̀ mi àsó ni ni fídọ́mù kò sí níwájú àdíọ́dá ìní sí ọ̀sì bàtà nígbà ẹ̀fílẹ̀ mọ̀ bù ó level imani ti ẹni tá a bá sì rẹni pé láti gẹ́gẹ́ tí wọ́n ṣe imani wọ́n sì ní ẹkúnlẹ̀ ẹ̀sìn kúnlẹ̀ public wà láì tó kọ́ láwọn parí <laughs> pípọ̀ wá tó dé ọ pé ìṣe àbí ìrọ̀lá mo ti gbọ́ sẹ́ni ṣe fẹ́ pa ilé yìí náà ní yọ̀nà ni wọ́n fẹ́ pa lọ́bi ló bù àná bí ó sì bù kéèyàn bú ànábì ó sọ̀rọ̀ ìtìkò fèrè wájú ọlọ́run àmọ́ torí pé ìmọ̀ ò gbé mọ́ ó tún pé nǹkan tó ń sọ yìí kò dé ẹ̀mí ẹ̀mí rẹ̀ ìmọ̀ bàbá ọ̀rọ̀ stand àríyìn o kéèkó mo fi tú wa lẹ̀ ká máa ṣe ń tọ́nà ọba ò fẹ́ ká ṣe o àmọ́ ọlọ́run ọ̀sẹ̀ tàn kì ó mọ̀ kàgbé last question lẹ́yìn lẹ́kọ̀ọ́ sí mi. Ah, nípa word a nípa ìlànà máa play word àti pé tí word bá wà lórí géèmù yẹn kọ ṣé ẹ máa play ẹ. ok lábẹ́ rẹ̀. kí ni ìdájọ́ ẹni tí wọ́n kúnlẹ̀. ok lè máa fi méjì sọ kakó lè bá rọrùn fún yàn lágbo yóò ní subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah

ó wá díjọ́ kẹ̀nìkan wá pè mí ó dà sí mo sì gbà báwọn pé mo ní mo ṣe rí ni ó wá ní kí n wo tíra kan tíra yìí wá ní kí n wo ẹni yìí gangan ó kàn lè wá sí dáwọ́rà fún wa ni níyà yìí láti sáwọ́ ló ti wá ó kàn lè ó lọ́wọ́ yà sí gbé lọ́wọ́ rẹ̀ ó wá tó ní kí n lọ wá ó ní kí n lọ wo tíra yẹn mo ní àlíndẹ́ni iná gbọ́ọ̀lù kọ́lá mo tuntun ka fatuwa rẹ̀ bí ó wá ní kí n lọ fatuwa rẹ̀ tí mo kà àti tíra rẹ̀ mo lọ ka ẹ mọ̀ nígbà pé wọ́n da nǹkan rúgbà pé àbí mi náà ti mo kà ń jò léèní àwọn nǹkan tó sápamọ́ ó wá hàn síyàn níbẹ̀ ó wá dàrú mi lójú pé ṣé àti ẹni pé ṣé kúfùrù ni àbí máa ṣíyà ṣùgbọ́n tó wá kan ọ̀rọ̀ míì ilé ológun ó wá ní lẹ́bù kéèyàn kúnlẹ̀ nípìlẹ̀ kìí ṣe ṣíríkì pé ìdájọ́ rẹ̀ nípìlẹ̀ kìí ṣe ṣíríkì bó ti jẹ́pàá nǹkan mìíràn ń bẹ jẹ́pẹ́ ìdájọ́ rẹ̀ kìí ṣíríkì kéèyàn fi nǹkan kọ́lé kéèyàn fi nǹkan kọ́lé jẹ́pàá náà bí ní ṣíríkù ni but kìí ṣe ṣíríkù tó gbé ìjáde kó nínú Islam amúlé di ṣíríkù mọ́yàn lọ́wọ́ kéèyàn gun pẹ̀lú nǹkan mìíràn lọ́yọ̀ lọ́wọ́ bá alẹ́bìnrin mọ̀ ní hàn ẹni bá búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá alẹ́bí ló ti di gèfèrí tó ti bẹ́ẹ̀ yẹn lè búra sí di gèfèrí ìgbà bí ó sì lè jẹ́ eléyìí ní tafsir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ tí ẹ bá lọ ka tí dáadáa àwọn afárá dáyọ̀ pé náà kọ́dà àwọn afá tí wọ́n mọ̀ kó tiwọn pé ẹ bọ́ náà pé tó máa ń ka àwọn afá bá fa balẹ̀ ká dáadáa èyí shirik olóbi jẹ́ but nípìnlẹ̀ ìkúnlẹ̀ má sí àyè kì shirik àmọ́ ó lè di shirik mọ́ ẹ̀ lọ́wọ́ ibi tó ti lè di shirik wà lẹ́wọ̀n ọ̀ sì ya ìgbẹ́ ẹ́ <laughs> eh, mo lè ya ìgbẹ́ kó orí kọ́ bá ya ìgbẹ́ gan-an a jẹ́ pé ọlọ́run lè ní kí ẹ máa ya ìgbẹ́ láì pé gbẹ́yìn tẹ́lẹ̀ ẹgbẹ́ láì pé ẹgbẹ́ tẹ́lẹ̀ ọlọ́run ní kí ẹ máa ya ìgbẹ́ èyàn ti gbé èyí ó ti di ṣírìkù mẹ́ lọ́rùn a lè ní kí gbogbo àlámọ̀rí ẹ̀ kó dàrú ọ̀ ní kúnlẹ̀ ẹ́ eh, àlámọ̀rí mi ó dàrú ní kúnlẹ̀ torí kán bá àdá àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ rú lọ́bí lọ kúnlẹ̀ ọ ti gbẹ́tọ̀ ọlọ́run tó sọ di ṣírìkù ni ṣẹ́gẹ́tì ní sìn so wọ́n lọ́wọ́ àbí tẹ́lẹ̀ pé eh, tó o bá kúnlẹ̀ máa báyìí ọ̀ ní gòkè o ọ̀ ní gòkè o ah, so ó ti wà nú ẹ̀mí ẹ̀ pé àti kọ́kílẹ̀ wọn fi gòkè ó ti dẹ̀bọ̀ mọ́yàn so ìyìn sọ kó dáa kẹ́yìn bẹ́ẹ̀ ti gé nìyí kẹ́yìn máa kúnlẹ̀ o máa ṣíyà ni ó ti tó kò sáré mọ ọjọ́ ti lọ. kò dáa ẹsẹ̀ ló ń ẹsẹ̀ ní kìí ṣe ṣíríkì ẹsẹ̀ ẹsẹ̀ bí àpẹẹrẹ bá jalè ẹsẹ̀ ló náà <laughs> torí àwọn olùmọ̀yà fàyọ̀ lára bá so níparí afáàbẹ̀rẹ̀ pé a ní kò dákẹ́ ẹ̀mọ̀ ta word so àwọn àwọn ṣe game eh, sport Islam farama amúgbọ̀rọ̀ ní purpose gbogbo tí o bá títọ̀ fi nítorí Islam kò dáa fẹ́ láyé àwa ṣe láyé gbogbo tó fẹ́ sọ fẹ́ gẹ̀rẹ́ náà ó gbọ́ jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ àchífù nǹkan kan ní sèmi ayé rẹ̀ ni gbogbo lẹ́yìn pé gbogbo tí ẹ bá ṣe tó bá mú ogun jáde tí ẹ bá kó bá mú ogun jáde yóò máa ń fa àlàáfíà fún yàn ni kò síbẹ̀ sí lè gbàgbọ́ bẹ́ẹ̀ ti táwọ́ ti tó tẹ́gbàtẹ́ pẹ́ ta nínú ooru sẹ́kẹ́tìsì kò lè mú àbáwọn àwòrán tó máa ń tá mẹ́ wọ́n ewu ọmọ jòkó mẹ́ kò ní nǹkan tó fẹ́ ṣe bọ̀ ìyẹn gbá tíbi tennis ìyẹn sì ìyẹn gbá bọ́ọ̀lù ìyẹn bá náà nù wọn á ta eré fóònù ó ti ń ta tiẹ̀ eré fóònù ó ti ń ta tiẹ̀ ká máa fọ́ọ̀dì láti máa ta géèmù lórí fóònù à ń wéṣẹ̀ táìmù ra wa ni gbogbo àsìkò tá a bá lò láyé wọ́n sì kéde yìí wọ́n béèrè káwọn á pé why are you playing game? Oh yeah kí ló ń play game ọwà lẹ́sbíìsì kò wá sí wàá nìwọ̀n ọwà lẹ́sbíìsì so ká máa fọ́ ọlọ́run sàmọ́lọ́wà